سارعوا إلى مغفرة من ربكم بالتوبة الصادقة فاجمعوا بينها وبين الندامة والإقلاع وعدم العودة إلى المعاصي قال الله تبارك وتعالى على لسان نبيه هود عليه الصلاة والسلام لقوم عاد ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين أيها المسلمون تبصروا عن العواقب ولا تغتروا بالأحقاب ولا تصطحبوا سوء الأصحاب فتنقلبوا إلى سوء العواقب ثم شد العقاب في الآخرة عياذا بالله فإن قرناء السوء يلعن بعضهم بعضا يوم القيامة قال الله جل شأنه الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين عباد الله إن من المذنبين القاصدين للتوبة وقد حال دونهم صحبة الأشياء وخلة السوء وما قدروا على التوبة حتى فاجأهم المنية وماتوا وهم فاسقون فاعتبروا بعاقبة أبي طالب عن الرسول صلى الله عليه وسلم اعتبارا تصبح بها أمور دينكم ودنياكم أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين واستغفروه إنه هو الغفور الرحيم قسم الله سبحانه وتعالى ìkẹ́ ọlọ́run wọn ọlọ́run fún iṣẹ́ ńlá muhammadun sallallahu alayhi wa alihi wa sallam láti bí jímọ̀ bí méjì sẹ́yìn láti ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan fúnra wa nípa ń tọrọ mẹni tó ní àníyàn fún fẹ́ fi wà tí ò dálẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n yìí ní ti ń bẹ lábẹ̀rẹ̀ wá pọ̀ lábẹ́ ṣùgbọ́n tí ò ti jẹ́kẹ́lẹ́tẹ̀ ní ó tún bá àti ẹ̀bọ̀ wá ọ̀rọ̀ ọ̀fẹ́ inú ọ̀rọ̀ afẹ́ kólé ayé jọ ọ̀rọ̀ afẹ́ gbajúmọ̀ láwùjọ gbogbo ilé ìyàlàyé ti wá lórí ẹ̀ nínú tágbọ̀dọ̀ máa fojú súnùkún wò láti gbọ́dọ̀ ru àròjinlẹ̀ lórí ẹ̀ tó bá ti fún nínú bá wa ta ni kò kalẹ̀ntà àjọ ń wọlé tàjọ ń wọ̀dé à ima n kó bẹ́lò míì tí ò ní jẹ́ túnbá lásìkò ẹrú sí ọlọ́run ẹ̀sẹ̀ lápá ń tètè ẹmúra yára kírákíá ẹlọ́wà foríjì olúwa àforíjì tẹ́ wà kó jẹ́ àforíjì pẹ̀lú ká túnbá láàrin ọ̀ràn yẹn náà ni ìmọ̀ kádàmà lórí aburú tá a ti ṣe sẹ́yìn lára títún bá ni ìwà aláàbí tá a ti wù sẹ́yìn àwọn ọ̀rọ̀ tí ò dáadáa ti sọ sẹ́yìn tó ti dá wàhálà alẹ́ tó ti bàrú jẹ́ tó ti bà òjọ jẹ́ tó ti bà mọ̀lẹ́bí jẹ́ láwọn ọ̀nà kan sí kejì táwa náà mọ̀ pé a ti fi ṣẹlọ́n sẹ́yìn ká lórí ẹ̀ lábẹ́pá ń lórí ẹ̀ yìí ká nípinnu ọkàn páà ní padà síbẹ̀ mọ́ lásìkò tá ń kábàmà lórí ẹ̀yẹn náà ká sì jáwọ́ bá ń ṣe ń kábàmà rẹ̀ ká ń rìgírẹ́tì rẹ̀ pé tí mo ṣe yí ò dá lásìkò yẹn náà ká má dáwọ́lé tàbá tún kú ò níṣe sí yẹn tán náà ká nípinnu ọkàn ká dáàmù rẹ ọkàn wípé àtúní padà síbẹ̀ gbogbo ọjọ́ tẹ́dá bá fẹ́ túmbá tí ní padà síbẹ̀ mọ́ bá sínú àníyàn rẹ̀ tó ṣe wípé kan túmbá náà ni èrò rẹ̀ sí ní pé yóò tún ṣe é àbí tó bá dọjọ́ ọjọ́ wájú ẹni máa túnbá ní ilé túnbá ní ìsìn àbọ́lò túnbá náà ni kò regret lórí àwọn aburú tó ti ṣe sẹ́yìn kò kábàámọ̀ lórí ìwà aburú tó ti wù sẹ́yìn eléyìí kò lè jẹ́ kí ìráyè túnbá ní ìtúbà tòótọ́ olúwa wa subhanahu wa ta'ala lórí ahá ànábì rẹ̀ ànábì hudun alayhi salatu wassalam nígbàtí ń ṣe wá àti ká tọrọ àforíjì ká wá túbá ẹ̀ṣẹ̀ wa lọ́sọ́dọ̀ ọlọ́run tí ń ṣe fáwọn ìjọ rẹ̀ àádì ó ní wàyà kọ́ùn ẹ̀yìn èèyàn mi níbò mi tí mo lè kíra mi ma lẹ́nu mi tí mo lè pèmọ́ra mi kó jẹ́jọ mi ẹ̀yìn lẹ́ni mi èmi mo níyí ọmọ ìlú kan jọ ni wá ajọ mọ́ra wá istaghfiru rabbakum thumma tubu ilayhi ẹwọ́ olúwa yín ní aláforíjì ní gbogbo ẹ̀ṣẹ̀ ẹni pé nínú àwọn àlàyé ọ̀rọ̀ tó ti lọ tẹ́dà bá ń sọ wípé astaghfirullah ìtumọ̀ rẹ̀ ní pé àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ń wá forí yìí wájú Allah forí rẹ̀ jí thumma tubu ilayhi lẹ́yìn náà ẹ wá ronú bẹ́ẹ̀ ní padà sí ibẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn má ẹ tún bá lọ sọ́dọ̀ Allah lórí àwọn ẹ̀ṣẹ̀ tẹ́tílẹ̀ tún bá kò ń bẹ̀ yẹn ẹ ní padà síbẹ̀ mọ́ Huduna ẹ tọrọ àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ tí ò lórí àwọn ìwà tí ò dáadáa ti fi ṣe lọ́n sẹ́yìn ẹ sì tún pinnu ọkàn sẹ́yìn padà síbẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti lè ṣe yurusili samaa alaykum midrara lọ́wọ́ ọ̀wọ́ nírọ̀rùn nírọ̀rùn lọ́mọ́ bó máa ń sọ òjò kalẹ̀ láti sẹ́wọ̀n léyìn lórí ẹ̀rọ àwòdò tí ń rọ̀ fáwọn náà lásìkò tá sáwọn òjò tọ́lọ̀ ń fi àlùbáríkà sílẹ̀ tí ń rọ̀ yìí káwòye sí yóò bá bá ti tá káàfi wà tí ò dálẹ̀ kò ní sí gbọ́dọ̀ ń sú ọkàn èèyàn tún fòyà mọ́ kò ní sí gbọ́dọ̀ tún ń sú àtẹ́lẹ̀ ah, yóò ní dá tí ní ba kan jẹ́ báyìí tí ò ní wọlé mọ́ wa báyìí oko ba torí pé ibi bá ti padà síbi ẹ̀ṣẹ̀ ọlọ́run fi ilé yóò fi dá yín lọ́lá ìyẹn nìkẹ́kọ́ wayazidakum quwwatan ila quwwatikum ṣe lágbára báyìí ọkàn yín balẹ̀ pé kò sẹ́ni tó lè dá yín mọ́lẹ̀ ọkàn yín balẹ̀ pé táwọn àwùjọ káàkiri lágbàáyé tán bá dáwọ́ lé yín lórí ọ̀rọ̀ wọn ò lè ká wọn ò osu lójú oorun lójú ayé náà tó ń dààmú rẹ náà níbi iṣẹ́ wọ́n sọ̀tá rẹ tó bá lè súnmọ́ lọ́run tó pàwà tí ò dáa tó wá foríjìn níwájú ọlọ́run lórí tó ti tẹ̀sẹ́yìn agbára ẹni ò ní ká ọ nígbàtí wọn náà bá ti jẹ́ níbi séèyàn agbára ọ̀pákò ní wọn ti ní kí èèyàn kan kíkẹ́ mọ́dá ìtọ́ra fún ọba lára àwọn eré nìyẹn yóò fi kún agbára tí ẹ ti ní tẹ́lẹ̀ ọlọ́tún wá Ah ìtumọ̀ méjì ní bẹ lórí jùmúlà yìí ìtumọ̀ àkọ́kọ́ ni wípé àwọn ọ̀daràn èèyàn ẹ má mú wọn lọ́rẹ̀ o àwọn ọ̀daràn èèyàn abàlújẹ́ adàlúrú ẹ má sọ wọ́n tó ti sẹ́ tí wọ́n mọ́ pawó fún yín bó ti láwùjọ ti wà lẹ́nìí ìkéjì ní pé wà láàtẹ̀tẹ̀ wà lẹ́wọ̀ mújúrí ní pẹ̀lú bá ti ń ké ti yìn ẹ má tún wá wá sí là ń gbọ́ yìí bá ṣe ń gbọ́ lọ́jọ́ mẹ́jọ níbi àti láyé mi lórí pé ìwà báyìí ò dá ìwà báyìí ò dá ìwà báyìí ò dá kódà tí wọn náà kódù rẹ ṣe ṣeré sí náà lórí mẹ́díà náà etí rẹ náà kọ̀ àìgbọ́rọ̀ ọlọ́run tán ká tó padà síbi ìwà àbàjẹ́ àìgbọ́rọ̀ ọlọ́run kó yé èèyàn tán ká tó wá wà wípé ní tó bá wọn ọlọ́run kó ṣe ìwà tí ò dá ìmì ní fílẹ̀ bẹ́ẹ̀ bá ti ń wúrù wà bẹ́ẹ̀ ó ti kó sínú na yatawallawna mujrimin àwọn tó sọ gbogbo ti kún ó gbọ́rọ̀ ọlọ́run ọba tó síbẹ̀síbẹ̀ ó tún mọ́ sórí kòkó ni kò yá rí bẹ́ẹ̀ mùsùlùmí òdodo tàbá fọ́rọ̀ wà o sì ju thirty years lọ o sì ju 20 years lọ owó ti dé sọ́wọ́ gbogbo ọjọ́ orí o ju forty years lọ o sì control millions properties tó ní káàkiri gan ìwọ́gbọ̀n fún ìmòye rẹ̀ mọ́ àti ètò ògbọ̀nà halali wa àti ètò ògbọ̀nà haram wa kí lọ́jọ́ orí rẹ̀ 50 years in tó ti akúmúléètì lọ́rọ̀ láyé bọ́lọ̀ bá fi ọgbọ́n ọdún kan o lè jẹ́ tán gbogbo eléyìí lásìkò tẹ́ ń lò lọ́wọ́ yìí ẹ mọ́ gbẹ̀sàn àwọn ẹni bí ọ̀rẹ́ bí ẹjìnà sí wọn mọ́bà wọn rìn a kò ní bá mú kó jẹ́ mùsùlùmí òdodo káwá ní tàlẹ́ntí ń bá rìn tàní alájọsẹ rẹ̀ kó wá jẹ́ iṣẹ́ sí òye àbíkò jẹ́ ìṣẹ́ mùsùlùmù débi tó tọmọ́ súnà tùrẹ́ntì ò tọmọ́ ìsìlámù lè tọmọ́ súnà kò sí sí ìsìlámù kò sí súnà kò sí súnà kò sí ìsìlámù àwọn olùwọ́n bá ṣe tó bá pé ìyàwó rẹ̀ lé ní wípé lágbájá ṣé wọ́n ni ìyàwó lánàá tó bá ní bẹ́ẹ̀ ni àwọn olọ́rọ̀ ọkọ rẹ̀ ó láwọn tí ìyàwó rẹ̀ ó da ọkọ̀ tó bá ti àwọn ọmọ rẹ̀ gúnlẹ̀ wípé àwọn olọ́rẹ̀ bàbá yín tán wà bá yín wálé tí bàbá yín náà lè ṣe nǹkan kan láyé nìkan ṣíṣe kó mọ́ sọ fún wọn bẹ́ẹ̀ nígbà kejì bá ṣẹlẹ̀ náà àwọn ń bá wọn tẹ́ntí ń ro àtibọ̀ tó ń bẹ́nu wọn ẹjá gbìyànjú tó rẹ̀ ní bá bẹ́ ní ibi rìn papọ̀ fàtàǹkọ́rìbù ilẹ̀ so ilẹ̀ àwọn àkẹ́ kò sí bẹ́ẹ̀ ṣòlì síra láyọ̀ ẹni bá fẹ́ síra láyọ̀ yìí bẹ́ ní ibi ṣe èrò yín ò jọra wọn ìwọ tó ń wá ní kìyàmà ń wáyé tó ń wá àtẹ́ntí ò wá ní kìyàmà rárá tó pé kìkì ẹ̀ ó jogún ayé ni bọ́lọ̀ jogún ayé fún ọmọlúwàbí ìbá bàjẹ́ ẹ̀sìn ìbá bàjẹ́ okọ̀ ìdílé ìbá bàjẹ́ tí ayé ayé ayé ayé èròǹgbà ìwọ àti ẹ̀yàtọ̀ síra yín yóò báyé rẹ jẹ́ àwọn ọ̀rẹ́ burúkú mọ̀ bá wọn ṣe máa tó yára tí ń kọ́ bẹ́ẹ̀ lómi tí ó fi jó tún bá nìyẹn tó bá ronú pé wà yóò fẹ́ wù mọ́ tó ni yẹn àbí màá ní òfin gbọ́ àbúwà ní wò láwọn àfà ẹ̀ẹ̀tìyàn ẹlẹ́jẹ̀ ìtò kó bẹ́lómi nìyẹn ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ alábàáṣe torí pé ìròrí kan lẹ́jọ ọmọ ẹgbẹ́ káàkiri ẹ̀ka ìmóye iṣẹ́ rẹ tó fẹ́ ṣe wọ́n tún sí ọlọ́wọ́ rẹ̀ àbí kí wọ́n pè wọn lásìkò rẹ̀ kálàfẹ́ lọ kírun kan ní sẹ́wọ̀n nìkan ni ìwọ́gùn ilé ìdíje láàárín wọn níbi tó wà yẹn lásìkò jùmọ̀ àtó gbogbo àwọn tó kù tó jẹ́ mùsùlùmí akẹgbẹ́ rẹ ni wọ́n ń lọ kẹ́ńsì akujúmọ̀ akujúmọ̀ èní o akọlájúmọ̀ èní o ọlọ́gbà ní ìbádà fún wọn wọ́n rẹ̀ bẹ́ẹ̀ ni àmì ṣùgbọ́n òun lè yí dókó láàrin wọn àwọn oníṣẹ́ ẹbí ẹ̀dá tó bá pàrin àjò papọ̀ wọn ò lè jẹ́ kó túmbà torí ìfisẹ́ rí lẹ̀ mọ́ ṣe ìwà bàjẹ́ ni níwájú ọlọ́run ìfisẹ́ bí náà ìwà bàjẹ́ ni kúlò mínú mẹ́mùkàr ìríṣẹ́ rẹ̀ mẹ́ṣe àti ìwà àbàjẹ́ méjèèjì ìwà àbàjẹ́ níwájú Allah torí pé káàkiri iṣẹ́ rẹ̀ ni àìmọ́kiri ìwà àbàjẹ́ ni kàní tàwíìdì iṣẹ́ rẹ̀ ni kí ọmọdé tàwíìdì fún pé sí ìgbòlọ́rọ̀ àbàjẹ́ ni kọ níyàwó ara rẹ̀ ńlé kó sípò nìkan ló mọ̀ bá قالوا وفهم كان يري ابن خالدون ون الإنسان مدني بالطبع ون ما دين ننوى دم àìlé dáṣe ó láwọn tẹ́jọ mọ́ súnmọ́ra yín tí rò rí ní ó mọ́ ń jọra yín irú àwọn wo gbogbo ẹni bá lọ́rọ̀ ẹbí láyé alábàárìn ibi lónìí kìí sáwọn tí ń gbà ní mọ̀ràn lórí alkiyama rẹ̀ kìí sáwọn tí wọ́n mọ́ ń lágbẹ́rẹ́ pàkọ́ lórí ibi tó kù sí níjọ́ ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó súnmọ̀ jù ní wípé kò ní síra láyọ̀ èyí tó súnmọ̀ jù ní wípé àtibọ̀tán rẹ̀ ó léwu ọlọ́mọdé ti wọ́n rí bẹ́ẹ̀ torí pé àwọn ẹni bí wọ̀nyí lọ́jọ́ alkiyama wọ́n mọ̀ gbéra wọn ṣépè ní yẹ́lá ẹnu ba'dhum ba'dha nínú àyà kan yẹ́tùrù ba'dhum bẹ́ẹ̀sẹ̀ ń sáré tẹ̀lé yín káàkiri láyé bí ojoojúmọ́ club ojoojúmọ́ party ojoojúmọ́ ẹ̀tún dákọ ojoojúmọ́ ẹ̀tún ṣe tó pé ayé ayé ayé ayé ayé ayé ayé ayé náà ni lóòjọ́ alkiyama ẹ̀kọ́ dì náà ara yín ẹ̀tẹ̀ kú fúrù sára yín mi mọ̀ rí náà sì mọ̀ rí ìyọ́n náà mọ̀ mí rí lóníkálukú tó gbogbo wípé kò sí tí mo fẹ́ ṣe tí ò ní mọ̀ láyé àwọn náà ti lè dákankan sí lẹ́yìn mi ẹ́dọ̀ sára yín lójú alkiyama ìyá nìkan kọ́ lẹ́yìn tẹ́ bá dì náà ara yín tẹ́tù wá fi èfè lé síra yín wà yẹ́ lẹ́nu báàbùn báàbọ̀ ká dá fún ọ láyé ọ̀nà ká dá fún ọ wọ́n ló bá tẹ̀mí jẹ́ láyé èmi kí mo bá tiẹ̀ jẹ́ tó ní láàkáyè yín ha tí bá tẹ̀ ní ohun gbó kó mu tí kó sẹ́bọ kó wọgbẹ́ owó kó wẹgbẹ́ awo kó ṣe jìnà tí wọn náà ní láàkáyè pé kò dání yóò padà rí bẹ́ẹ̀ olúwa wa jẹ́rìí sí eléyìí olúwa wa ní al-akhillau yawma'idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin al-akhillau bosom friends ọ̀rẹ́ kò rí òsùn ni wá akọkànlẹ́jọ orí lọ́rùn àjọ ọrìn bákan ni ọkọ̀kànlájọ́ lò dásìgbò kan plan lé ẹ̀ náà ni plan lé tèmi àwọn ọmọ wájọ wà yunifásitì kan ni kọ́sìn làwọn tẹ́rí tẹ́yẹ̀ bá súnmọ́ àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ láwùjọ tán ti rí bẹ́ẹ̀

ìwọ́n tó bá súnmọ́rú wọn tí wọ́n náà fẹ́ dàbí wọn wọ́n pọ̀ ń tẹ̀tẹ̀ wọnú náà wọ́n pọ̀ ń tẹ̀tẹ̀ sílẹ̀kùn ìyàpọ̀ láyé mikúta kìyàmà wọ́n dalẹ̀ ayérú fún wọn àwọn tí ò sí sọ́ọ̀rì nínú dìṣẹ́lẹ̀rì wọn èyí sẹ̀ wọ́n láyé kí wọ́n fojú fò wọ́n rí pé àwọn bàtà rẹ̀ fún wọn ah, wọ́n bẹ́sù ṣe dé bẹ́ẹ̀ ìsúná sì báyé wọn jẹ́ dé bẹ́ẹ̀ irú wọn ló fẹ́ jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lẹ́nì ìgbésẹ̀ yẹn ń lé mẹ́ni yẹn àbí ẹni bí ní sọ̀rọ̀ ẹni bí irú wọn kan náà jọ ń gẹ̀ àtọ̀gbàgẹ̀rẹ̀ kan náà jọ ń wọ̀ rọ́bàrọ́bà náà jọ ń ilé ìlélẹ́gbẹ̀ náà ń lò irú wọn gbogbo rógbó sórí náà ni wọ́n jọ ń ṣe wọ́n jọ kó yẹ tí sétí náà ni irú wọn ni wọ́n náà fẹ́ darapọ̀ mọ́ o fẹ́ kéwú o fẹ́ kàwé o fẹ́ ọwọ́ o fẹ́ tówò o fẹ́ lálùyọ kó sì jọ́nà kan bá fara mọ́ irú àwọn kan ló wá ń bá rìn papọ̀ bóòlù fẹ́ farapa bóòlù fẹ́ rí yẹn tó sì rí tó rìnrìn láyọ̀ alẹ́ ti làgbà gbogbo wa kò sẹ́ńtálẹ́ òjùlọ torí lálẹ́ òun ní gbogbo kó wá ti darí kò sagbára mọ́ ọjọ́ alẹ́ nìyẹn ìyẹn làwọn ẹnijọ́ kìí láwọn ń wò torí pé wà láàkìrìbátò lè mọ̀tẹ̀kìn wọ́n lè sáré bá sẹ́ńtálẹ́ nì wọ́n lè sáré owó kan sáré ọlà kan sáré epo kan sáré agbára kan ni ní tó ni ìtàmọ̀ sọ pé hawu mùsùlùmí àtúnbọ̀ nídìí eléyìí náà irú bẹ́ẹ̀ ló kún síbẹ̀ àwọn ló ti ń bá ṣe yìí lójú alkiyama olúwa wá ní ẹjọ́ ta fúnra yín ni o kò rí òsùn yín lálùkìyàmà ẹ lálà sí ara yín ẹ bínú síra yín ẹ ṣe pèlè ra yín ẹ tẹ̀ ní fẹ́ ríra yín sójú àwọn tó já sí pé àti papọ̀ wọn mọ̀ lọ bẹ́ẹ̀ títí ilal muttaqin àwọn olùbẹ̀rù ọlọ́run bá ti jọ́ rẹ̀ ti ra àwọn láyé ń bí tán bá ti mú òdodo ọkàn òdodo ọkàn gbàgbọ́ ọkàn bẹ̀rù ọlọ́run láti bára wọn lò kódà kó sí pé nígbà míì wọ́n lè ti ra wọn gbọ́yé èyàn gbogbo wá àwọn tí wọ́n dáa jù níwà tí wọ́n dáa jù lánìyàn lẹ́yìn oúnṣe ọlọ́run sallallahu alaihi wasallam làwọn sahaba tó kìrọ̀ láti orí ẹni àgbà àwọn Abubakar Siddiq radiyallahu anhu umaru tó tẹ̀lé ni usman tó tẹ̀lé umaru ni ali tó jẹ́ ní kẹni wọn nínú àwọn àrúlé mẹ́rẹ̀rin wọn a máa jọ sọ̀rọ̀ ẹ̀sìn tó tí wọ́n síra wọn ẹ̀sìn ọ̀rọ̀ tó ni kò ní sí pẹ̀lú fọ́mà ojú ara wọn wọ́n fi wá gbọ́ra wọn yé òkèsẹ́ẹ̀dì tí irú àwọn tó ń bára wọn ṣọ̀rẹ́ kìí ṣọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn kìí ṣọ̀rẹ́ ẹ̀rọ ọ̀rẹ́ òkùrọ̀ tí wọ́n mọ ọ̀rẹ́ yẹn lórí òdodo lóòjọ́ alkiyama àwọn náà ni ó tún mọ ọjọ́ rẹ̀ ara wọn torí pé bẹ́ẹ̀rù ọlọ́run so wọ́n papọ̀ láyé tọ̀hún jẹ́ haúsá ilé ìjẹ́ ìbò tọ̀hún jẹ́ yorùbá ilé náà jẹ́ gbogbo ẹ̀yà ìran èdè yẹn ò ní kíkẹ́ sí níwájú Allah subhanahu wa ta'ala kí ni kí ni decisive relationship pẹ̀lú èèyàn kí n decisive link ṣe pẹ̀lú àwọn èèyàn kí ló fẹ́ wà àtẹ̀yìn papọ̀ tó bá lọ wo percent ẹ̀ tó bá ṣe wípé tayé percent tayé high lórí tó sọ wà àtẹ̀yìn papọ̀ ju kàlìkìyàmọ̀ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kàlìkìyàmọ̀ má bàjẹ́ ẹ̀rú sí ọlọ́run ń bẹ nínú àwọn tó ṣe pé wọ́n jẹ́ lẹ́ṣẹ̀ tọ́tì lérò ń gbapá àwọn ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn lórí ibú tán ń ṣe papọ̀ yìí kò jẹ́ lè tún

ọ̀kílẹ̀ èdè àrẹ́sà fọ́rọ̀ ẹ̀sìn wọn ṣé mùsùlùmí ni wọ́n ni àbí wọ́n ṣe mùsùlùmí yóò dàrú mọ́ yín lójú ló bá múra ń gbà míì afàkún sọ́wọ́ bí àwọn ẹlẹ́gbẹ́ awó ìgbà míì amúra bí ìgbà ikú olóòsà ni àbọ́jọ́ ìdìl abha àbídìl fitr yóò wáyé inú rọmùdánù olùhásám yóò kírun ẹnu wọn òkú ẹ̀dá kun ìgbóná fẹ́ ṣẹ́ ní ìmọ̀ báyìí ìgbà míì náà lè ṣe jàù jàù jàù jàù yóò wọ mọ́ṣáláṣí yóò kírun yóò máa wò pé eh, ṣe múlá ṣe ká ní mùsùlùmí ní àbíkẹ́ ṣe mùsùlùmí mọ́sẹ̀ ṣe kámi kámi tí wọ́n tí òǹkó yìí ń bẹ ní ìsìláàmù rẹ̀ tí wọ́n ṣe yè méjì ń gbọ́ ọba kú náà táwọn kò bá kírun tí wọn láwọn lẹ́bi o torí pé wọn náà àmọ́bi tó tò sí ká mùsùlùmí láwùjọ bá kún lórí òkú rẹ̀ táwọn kan ní mùsùlùmí ni àwọn kan ní kìí ṣe mùsùlùmí ni wọn ò lẹ́bi o ẹ̀yin ìdílé tẹ̀sí nílùú ẹni tí irú ìrìn bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ fojú bí àwọn kan gbogbo èèyàn wọ́n kírun tí ọkọ wa lára àwọn nìkan ni wọ́n kírun tọ́kọ wa lára bó lọ́kọ yín fẹ́rìn torí mùsùlùmí tẹ́sì yé kàátìrù sí tẹ́sì lára o mùsùlùmí tẹ́sì yé torí pé bàbá rí mùsùlùmí àmọ̀ pé mùsùlùmí lélẹ̀ èwo làkún tọwọ́ èwo lùrù kẹ̀rẹ̀ tí ń bẹ níwájú mọ́tò bàbá ìjọba lógún àdínì mùsùlùmí ìrùkẹ̀rẹ̀ nílò àwọn onírùkẹ̀rẹ̀ kò sóyí ìsìláàmù tá ń jẹ tó rí kwáyà rùkẹ̀rẹ̀ ìmúra olóyè mùsùlùmí lẹ̀ yóò bá bàbá ní sọnú ràn míì yóò wọ àlùkímbà yóò sì wé láwà ní ìtòyè tó yà sí láwà ní táwọn àfáà ń wé ó parí máa wá rí olójẹ́ mùsùlùmí ẹ̀yìn àkúnlọ́wọ́ ẹ̀yìn gbogbo ẹ̀ náà gbẹ̀dẹ̀ lọ́rùn ìtọrùn náà tún wá sí ó ní ẹni ẹ̀wò gbogbo ẹ̀wò bẹ̀sìn jẹ́ tọ́ ó kú okọ̀ lọ́hùn àmọ́bọ́lọ́ tòsí ọ̀rẹ́ sì ló fà á ẹlòmí wá ló bẹ́ẹ̀ sí fá ọdún wá pàdé ọlọ́run lẹ́lẹ́ṣẹ̀ wọ́n pàdé ọlọ́run lẹ́tí òtòrò àforíjì jẹ́wọ́n mùsùlùmí ẹjá wẹni bá ní o ẹjá wẹni bá ṣe o ẹwò ṣẹlẹ̀ Abu Talib Abu Talib àbúrò àbẹ́gbọ̀n bàbá náà Muhammadu sallallahu alaihi wasallam bí mo ti dá kọrọ̀ lẹ́ẹ̀mejì yìí ẹ̀rí pé kò sí mùsùlùmí kan tó rí ìdẹ́gbà kó ní rọ́bí Allahu anhu kò lẹ́tọ̀ sí rọ́bí ọlọ́wà ánìhù ni torí pé kún kéfè yìí ìrànlọ́wọ́ tó sì gá tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam níbi iṣẹ́ dáwà láyé nílọ tí bá ń sọ fún mi àtẹ́lẹ́ ní pé ìsìláàmù tí mi àtẹ́ ń jẹ́lẹ́ ní káàfin sọlá nínú ẹ̀sìn nínú ẹ̀ tó jagun rẹ̀

tó dámú fánàbí kul la ilaha illallah kẹlmẹ̀tẹ́n ogúnlòkín náà ni òhájù lákàbí ha ìdàlọ́ ìdùbọ̀ ájì níwájú ọlọ́ òhájù lákàbí ha ìdàlọ́ sáàtìsọ́ kò lè sọ̀rọ̀ mọ́ ó wá wojú àwọn eléri bú àgbà méjì náà àwọn kèfèrí burú maka àwọn olóògbò wọ́n lẹ́ kààlọ̀ ọ̀họ́ a méjì dúró ti ń abu jahal bàbá aláìmọ̀ká àti abdullahi ibn umayya nínú àwọn olórí ibú àwọn kèfèrí ọ̀tá ànábì ọ̀tá ọlọ́nà àmì jẹ́ jíjẹ́ wọ́n dúró ti ní bẹ́ wọ́n ti mọ̀ pé ànábì lè fẹ́ wá fẹ́ ó tún wá wojú àwọn ẹni ibi méjèèjì tọ́jọ́ rẹ̀ tọ́jọ́ ń ṣe papọ̀ tọ́jọ́ ń sọ̀rọ̀ tọ́jọ́ ń ṣẹbọ tọ́jọ́ wà nínú gbọ́gbàlẹ̀ ó tún wojú wọn báyìí àwọn èèyàn ní àkàrò rọ̀bù àmìlẹ́tì abik mílẹ́tì jáde kàbìmù kọ́lù ìwọ ọmọ ìwọ àbútọ́lì ìwà ń wojú wa ṣé ọ̀rọ̀ tí ọmọ léńjẹ léńjẹ Muhammadu tí ó máa yé tí ó ẹnikẹ̀ẹ́ kan láàyè làláwù ìdìbò ṣe wájú ọlọ́ ìlànà òsá wá tí bàbá ńlá tán fi wá títán tó kú ó wà fi ilẹ̀ torí ọ̀rọ̀ tọmọ kan tí ò máa yé wọ́n ti máa ń sọ fún wọn gbà kan gbòòrò tí náà nù àwọn ọmọ tí wọ́n tí ìmìyà tí wọ́n tí ò máa yé ẹgẹnẹ́gẹ ẹbọ ẹbọ ẹbọ àjẹ́ òpọ̀ ń gbòòrò mọ́ ìbá pàrọ̀ jẹ́ ni tí máa ń sọ <laughs> ṣe kò wá sàjẹ́ lù mọ́ àbá ti rìtáyà <laughs> ìwọ́n ló ṣẹlẹ̀ nú méjèèjì <laughs>

kó wá di pé orin tó padà kúlé lórí òun ló rí ìlànà ẹbọ táwọn alábàáṣe ibi tí wọ́n dúró tì tọ́jọ ń ṣe oṣù ọlọ́run sì ń wọlé kò pẹ́ rẹ̀ ní àìlì sáré dé ó ní wọn oṣù ọlọ́run lakọ̀dì mẹ́ta hádà ṣe bàbá àgbà yẹn ti sàlàyé gbogbo táwọn ibi àwọn ní sọ pé rárá fẹ́ àtijọ́ ń ṣe pọ̀ látẹ̀yìn ó sì wá lò túnbá ẹlòmíràn tí wọ́n fẹ́ túnbá náà ibi tó ti wọ̀ lọ ẹ̀rù ń bà á àwọn mọ́jẹ̀mú tó ti dálẹ́gbé awo ẹ̀rù ń bà mọ́ bẹ̀rù mọ́ ọmọ ìyá mi mọ́ bẹ̀rù mọ́ ọlọ́run ju gbogbo wọn lọ kò sẹ́ńtọ́lọ́n àwọn abúrò náà ti bá wọn ṣe rí tẹ́rù ń bọ̀ kó tó bá lóò já ọkọ̀ òtẹ́gbẹ́ àwọn yẹn mọ́ ẹgbẹ́ àwọn yẹn pé àbí wọ́n fàbúrú sí ọ wà láì tún bá tòótọ́ súnmọ́ lọ́rùn Muhammad alayhi salatu salam kẹfún ọlá àkàrù tó mọ̀ ṣe láàrọ̀ lọ́sàn kẹfún ọlá àkàrù tó mọ̀ ṣe nígbà fẹ́ sùn kẹfún ọlá àkàrù tó mọ̀ ṣe nígbà tó bá fẹ́ jáde ó rí tó pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ló àmọ́ta fẹ́ tún bá jàmá mùsùlùmí kò sẹ́ntí ò níbi tó kù sí o ọlọ́mọ́ta ìforíjì gbogbo wa ẹjá wà lọ́nà aláforíjì ẹjá tún bẹ́ẹ̀ ṣẹ̀ wa ìforíjì wájìn wa الحمد لله حمدا كثيرا كما يليق بجلاله وعظيم سلطانه ثم صلاة وسلاما على أفضل رسله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم يرجع إليه الأمر كله عباد الله إن الناوي للتوبة الصادقة يلزم مجالسة أهل التقى ومصاحبة أهل الخير فلا خير إلا في التوبة الصادقة من السيئات قال الله جل شأنه يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقد روى الترمذي في سننه عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل ويقول عمر بن الخطاب رضي الله عنه لولا ثلاث ما أحببت العيش في هذه الحياة الدنيا لولا ثلاث ما أحببت العيش في هذه الحياة الدنيا ظمأ الهواجر ومكابة الساعات من الليل ومجالسة أقوام ينتقون طيب الكلام كما ينتقى طيب ثمر لذلك جاء في سنن الترمذي عن أبي سعيد الخضري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أبتك فون أبا الله سبحانه وتعالى أبتك تجتو بيره tó sì yẹ kú tító bí àṣẹ rẹ̀ lórí wa ìkẹ́ rẹ̀ ọlá rẹ̀ fún iṣẹ́ rẹ̀ ẹjí fi ń lọ láti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni rẹ̀ ni wọ́n gbogbo ẹni fẹ́ ṣe bí wọ́n nú ẹ̀sìn tọ́lọ́n fi káṣẹ ayé ńlẹ̀ ọlọ́mọsá yọ́n ti gbogbo wọn ẹrú sin ọlọ́run ẹni tí ń gbèrò kún fẹ́ tún bọ̀ òdodo ó kan dandan fún kùsù táwọn ẹni inú ma bá ṣe àwọn ẹni dáadáa kan gbé ṣẹ́ rí lọ́wọ́ òní ó máa súnmọ́ tó tẹ̀pẹ̀lẹ̀ mọ́ torí pé kò sóore àti ká máa tún kò sí orí lára èèyàn lẹ́ni tí ń wà burú tí ò pinnu ọkà àti fílẹ̀ kò sóore lára rẹ̀ kódà kó ló ń jáfàá kódà kó lóun jọ máa kéwú kó lóun jẹ́ ìmáàmù olú kó lóun jẹ́ mú fásírù olú àbóhùn jó lóye kan pàtàkì inú ẹ̀sìn tó lè pé orí aburú tó wọ̀nyẹn náà ló sàárán rí mọ́pọ̀ ò ní faburú lẹ̀ kò sórí lára kó wá jẹ́ alákọ̀wé kó jẹ́ àgbẹ̀ kó jó níṣẹ́ ọwọ́ kó jó níṣòwò lẹ́yìn tí mo ń túmbá tó bá ti gbọ́wà sílẹ̀ ìróba eh wọn náà máa parọ́ di òun yóò dá o ọlọ́run ṣàánú ní bí mo kù sí kó fún súnmọ́ orú ẹni yẹn ó lóore fún ọdún kó fún má fà á tó tún mọ́ ọmọ ọ̀tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ lọ gbogbo àfá oníkí ó tó bá ń súnmọ́ tó ṣe wípé ìláyà gbàǹgbà sọ́lọ́wọ́n ọba ní gbìn sí ọlọ́kàn ìbẹ̀rù ọlọ́wọ́n ọba kò gbìn sí ọlọ́kàn ìwárìrì ìbálúgbú ọba tó dá ọ ìjẹtẹrẹ lọ lójú rẹ irú àwọn yẹn ẹbá wọn ṣe tàbá fẹ́ ìbáfẹ́ bẹ́ta kó mú lọ́rẹ̀ẹ́ jẹlómi tó kéwù lọ tó gbé tí ó kéwù yìí kó bá ti gbọ́ wà sí ẹ̀rọ lọ́wọ́ bà yóò tún bá èyí tí ń ṣe tó kù díẹ̀ káàtó yóò fi ilẹ̀ èyí tí ò tí máa rí ṣe inú iṣẹ́ rẹ̀ yóò máa ṣe yàtọ̀ fẹ́ tó pọ̀ ń kí ó tó lóun jáfà tó lè pọ̀ ń gan ní irin ọlọ́ọ̀bá fín tí ò rí bẹ̀rẹ̀ ọlọ́run kénu kí ó tó mà tí ò fi kọ́ àwọn ọmọ tí kọ́ ń kéwú bóòlù fẹ́ sáǹfà ní ìfìwà bóòlù fẹ́ fi bóòlù fẹ́ di lára rẹ̀ oore parí síbi ká túnbá káti báwọn ẹni tí ń túnbá rìn Allahu Akbar àti jókòó pẹ̀lú àwọn àfáà kan rí tàgbàmọ́ wájú wọn tó bá ń dá wa lẹ́kọ̀ọ́ lọ tí wọ́n gbàgbé nǹkankan tí kẹsọ́ pa àwọn olórí láti rántí bóyá bí hadith náà dáyà kan ni àbọ̀rọ̀ kan láwọn ọ̀rọ̀ àfáà tí wọ́n ti lọ ni ìtumọ̀ rẹ̀ ní pé ní tó mú wa gbàgbé táàtì mọ̀ tafẹ́ kọ yìí aníbìkan táàtì ń ṣẹ lọ́n ẹ̀ṣẹ̀ yẹn lọ́n bá sì ya rẹ̀ jẹ́ wá tàbí gbàgbé ta kọ́ àfáà tí wọ́n kí olọ́dọ̀ rẹ̀ ń kọ́ ó gbàgbé kí orúkọ yóò fọwọ́ sórí báyìí ní ìjọba kìnnìkan kan sí kìnnìkan ìjọ kìnnìkan bá kìnnìkan lé ọ̀kadà lóògùn lọ ìjọ àkọ́dà àfáà àfáà tàtẹ́gùn jẹ́ alágbá kan olori kan ẹlẹ́sẹ̀ kan yóò wá kìíní lọlé kò bá kìíní lé ṣé ẹ̀dá kò kí ní kọ́mọ tí ó níwájú rẹ̀ a rò pé ìjì ń jà àfáàmúdáwájú ọmọ tí ó kúlọ́ọ̀dù rọ́bì náà ti ń kọ́ rọ́bì fọlá ti ń kọ́ àìsàn sí yìí kò wá sórí àfáà ah olórí kan alápá kan ẹlẹ́sẹ̀ kan ọlọ́kàn kan ẹlẹ́dọ̀ kan oníbù kan <laughs> ọlọ́mọdé ìsàánú yorùbá ó àwọn àmbẹ̀ ọlọ́run ti wá irú ọmọ tí òun wá graduate wá bẹ̀rẹ̀ sí wẹgbẹ́ awo ẹ ní tí ń ṣe òdá súnà àfà rẹ̀ ní tẹ̀lé irú ọmọ tí ó bẹ̀rẹ̀ sì pọ̀jù láwùjọ irú wọn lẹ́yìn jẹ́ sì jálákọ̀wé ń bá rìn ẹ̀yin ò lè wúkú ọmọ tí ó lè wúkú fẹ́yìn ẹ̀yin olóṣèlú ó bà yínú jẹ́ ká ní wọ́n bọ́ èèyàn lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ̀rí kọmọ tí ó lọ wúkú o olúwa wa pàṣẹ rẹ̀ ní mùmí ní òdodo ẹ̀páyà ọlọ́run wọ̀kúnnù máa sọ̀dìkì àwọn ẹni òdodo ni ẹ máa bá rìn olóòótọ́ ni o máa bá rìn irú ẹgbẹ́ irú ẹgbẹ́ iṣẹ́ ọwọ́ wo ló kóra rẹ̀ sí ẹgbẹ́ olóòrùn ló kóra rẹ̀ sí tẹ̀lọ jẹ́ ń ṣe ẹgbẹ́ tó tó pé irọ́ kódà fẹ́ pẹ́ra yín lẹ́gbẹ́ ẹ̀sìn náà ẹgbẹ́ ẹ̀sìn wọn lè ń ṣe àwọn kan lẹ́gbẹ́ ẹ̀sùn náà ẹgbẹ́ ẹ̀sùn náà kọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ṣe nínú ẹ̀sìn tó ṣe pé gbogbo bẹ́ẹ̀ tó ṣe bàjẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ kalẹ̀ nínú ìlànà yín sẹ́ẹ̀tì fúnra mà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ń jẹ́ ni ká tó wá pẹ́ gbé ayé gbogbo ẹgbẹ́ wa ti èyí tẹ́ fi ẹ̀yìn mùsùlùmí tẹ́ wà nírú àwọn ẹgbẹ́ yẹn irú àwọn ojúṣe tẹ́ máa ń ṣe nìyẹn kò lè yí àwọn tí wọ́n ṣe mùsùlùmí ẹ̀sìn tí wọ́n lè mọ́ fojú bọ àwọn nǹkan kan ó ṣàlàyé rẹ̀ ẹ̀ ní mo bá wọn kópa kí ṣe bẹ́yẹn nìkan o association pàjẹ́ landlord kò sí títà fẹ́rì láyé tó ní kó tún ẹgbẹ́ sí kejì láti fi darí ètò ayé yín kí nípa tó ń kó ń bẹ̀ ṣe ipa kí wà bàjẹ́ máa gbòòrò sí ní àbí ipa kí n tí jófin ọlọ́wọ́n bá kẹfì darí ibẹ̀ àwọn kan yẹn tó fúdí tàbí ìkejì òríra rẹ̀ yóò kú torí pé bẹ́yẹn bá ń bẹ láwùjọ tàà ti ẹ̀wà yìí ó lè ṣe é ṣe kó mú ìrírà rẹ̀ yóò kú ní gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí kẹjọ ti papọ̀ yìí ètọ́lọ́n ń bẹ̀ ló ti dá jẹun mà àmọ́ kó mọ́ promote ẹ̀ ó takò ayà yìí o ẹni bá fẹ́ kú re àwọn ẹni náà ní bá ẹni tẹ́kọ́lọ́hún yọnu sóhun àwọn tí ń gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu náà ni ó mọ̀ bá ti papọ̀ kò lè mọ́ bẹ́sì ṣe àbáwọn ẹni èsù kó lóun retí alkiyama dáadáa wá gbọ́n tó ń ṣe ńlá sọ sallallahu alaihi wasallam bí máàmù tírímìtì ti gbé jáde súnánú wọn tí àbúrò rà gbà wá ànábì ní iṣẹ́ ẹ̀rọ ọmọ ẹ̀dá èèyàn ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ní máa ń sìn ọ̀rẹ́ ló fàdé bẹ̀ àtọ̀lọ́gbẹ̀ lómi náà tó léyìn náà ọ̀rẹ́ ló fàdé bẹ̀ àrọ́jùlù alẹ́dín kọlílì tó rí bẹ́ẹ̀ dẹ́ òní fẹ́ dáṣe labawa gankan lọ́jálì kí a mú dáa fún wọn nílùú tàwà yìí ọmọ wọn kan sáláì sí lọ́dún kan mú wá lọ sí táàzíyà fún wa wọ́n èsẹ́ súnà ọlọ́fọ́ ọ̀rùn kẹni eré mo lọ sí táàzíyà fún wa mo wá ń ṣe wáàsí mo gbé wáàsí lọ bí wípé ọlọ́run ní yanjú gbogbo àwọn kan wọ̀nyí kákẹ́ ní síwájú ọlọ́run àbáyé wá rẹ́rin wá láfà gbogbo tó ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà yé mi nígbà mo darí sí ìlú ìníjọ́ ní àná láti ilẹ̀ haúsá tí mo ń gbé èmi náà yìí báwọn àfà tó mo gbé dé yàtọ̀ sí táwọn àfà tí ń

tí èwo ó sì yí ó sì sàdúwà tí wà tí ẹjà ní ẹ̀ tí wá ní wàhálà ó légún lé olójú oorun ẹ̀yìngbà tó fojú jẹ egún yóò mọ̀ léèyàn náà ni ó sì yí ó sì sàdúwà ìwà ni <laughs> ó jẹ́ lójú oorun tó pán ọwọ́ lágbò ojí ọwọ́ rẹ̀ tó ń rán ọbẹ̀ hìí gbogbo tó lò láyé lójú lójú oorun oya oya yá yá yá yá ah, dìde dìde dìde dìde èèyàn kó fáwọn tí wọ́n lòdòdó ọ̀rọ̀ ọgbọ́ tán ń èèyàn ẹlòmí òtún ní ìlówó lọ́wọ́ ah, tí ó gbọ́dọ̀ bàjẹ́ náà náà ó yá yá yá yá tí ó gbọ́dọ̀ bàjẹ́ náà yáwó ó túnmọ̀ ò ní gbà kó gbẹ́bọ ibi tó ń bọ́ ọdé òsìbọ́ ọ̀sanwó rẹ̀ fúnra rẹ̀ gbé ọ̀rẹ́ ni ìbáṣẹ́jẹ́ ìtẹ́sì yé ló lọ sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó jọ wọ́n rìn ah, ah, ọwọ́ àwọn ẹni bí ní lóòtọ́ ṣùgbọ́n àdúrà náà ń ṣe àwẹ́ mọ́ndèrè àwẹ́ tọ́ọ̀dèrè máa ṣàdúà tó bá ti lẹ́ni tí ò ní bù ní ìkan tó bá ní lọ́rọ̀ bá ṣe o rúmọ́ rọ́dù yọ ìkánná àwọn àgbà fáàsù hábàná muhammadu sallallahu alaihi wasallam ó ń sì bá sọ láǹkan mẹ́ta láyé kò mí ti mọ bẹ́ńlẹ̀ ayé má nǹkan mẹ́ta kan ni mo sì rí tó jóore ń ayé tá a wà yìí tó sì mọ sẹ̀mí tí mo fi wò wípé yóò dà ó ní àkọ́kọ́ ìbọ́mọ̀ ulẹ̀ hawajir ká máa gbàwẹ̀ nínú ẹ̀rùn ara gan gbẹtẹ́lẹ̀ kí ẹ̀ tún wá máa gbàwẹ̀ ẹ̀rí pé bí mọ́ ní ò bá parí sára ẹ̀ kì í sábà rọrùn zọ́nà ó máa fún gbẹ́gbẹ́ra rẹ̀ alhawaji lásìkò ọ̀gbẹ́lẹ̀ ó ní mo rí oore tó pọ̀ ńbẹ̀ láyé torí aláwẹ̀ láyé ọlọ́yìí kọ̀rọ̀ sí lẹ́nu tó bá gbà torí tọ́lọ́run ìkéjì wà mú káàbàdá tó sàáàtì mìíràn láyé ká máa dìde lóru ká máa sí lọ́run láwàtìkò wọ̀kan lóru ìwọ tó láyé ń lé ọ ó bá ti sùn látẹ̀yìn ìṣá ìbáyìí ó di fájírì bàbá tó pè ní bá tún rojọ́ inú tún mọ́ bí

ó ní kí n máa dìde láàrin ọ̀gànjọ́ òru mọ́rù ní lára tí mo fi rí pé orí pàpà sẹ́gùn sí láyé nìyẹn ìkẹta ó ní wà mú jẹ́ lẹ́sọ̀tù àkọwàmí yẹntàkọ́ọ̀nà àtọ́ ìbàlkẹ̀lẹ̀ ó láwọn ẹni rẹ̀ kan pàpà sẹ́kù kò kára rẹ̀ kúnnú ni rẹ̀ tó àwọn ẹni rẹ̀ kan pàpà sẹ́kù sáwùjọ wa mo máa ń fẹ́ràn kí n bá wọn jókòó torí wọn a máa sẹ̀sà ọ̀rọ̀ tó dáa tán kọ lẹ́nu wọ́n máa ń sẹ́ta ọ̀rọ̀ mímọ́ na máa sọ lẹ́nu àwọn èèyàn náà ń wà náà wọn tó jẹ́ kí n pàpà sẹ́kùn sáyé tí mo fi wòpó orí sẹ́kùn sáyé ó wá ní kàmẹ̀yùn kákọ́ àtọ́ ìbò asmẹ́r gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn fresh tó dáa bẹ́ẹ̀ ló fẹ́ ká bá ti máa ń sẹ́ta àti ká èso tó dáa tó dùn bẹ́ẹ̀ náà àwọn yìí ọ̀rọ̀ orí náà máa ń sẹ́ta kan sọ sẹ́kùn sáyé tí mo fi dùkùn bẹ̀ láyé àwọn olọ̀rẹ́ ti ẹlẹ́nìí bó súnmọ́ ọfọ̀ egede ìmí tó bá súnmọ́ báyìí ọfọ̀ lábá ní ọmọ ọkọ́ gbogbo tó ti yọ tẹ́lẹ̀ nú ẹ̀sìn yóò tún dàrú mọ́ lójú à ń sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ wọ́n nìkan sọ wípé kí ni àfáwọ́ sáfáàsì náà lọ́mọ̀dé náà lóhun ẹ̀ẹ́mọ̀ níbi tóun náà ń bó sí dákùtù mi láti rí ìta torí ọlọ́run sọ́bí tí mo bó sí bí sápà ni mò ń lọ ni bóbó lé ní bí sáré ní bẹ́pẹ̀ ní bó sílẹ̀sì ní bí kájọlà ní bómọ̀ àrán ní bóyá jẹ̀búsì ní <laughs> sọ yíó sọ torí gbọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní tí ń sọrú ń tàà ń sọ yìí wọ́n bẹnu ẹgbẹ́ awo àwọn tí wọ́n láwọn rí bá yẹn bí wáàsí bọ́n bá ti wí àwọn tí wọ́n wírú ẹ̀ náà ìmí iná ó ẹbú kó tó wá lójú wáàsí náà ní ẹ̀dàkùn àtúnfẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ayé ẹ̀dàkùn afẹ́ sọ̀rọ̀ sí yín ẹ a sọ̀rọ̀ sí ní wáàsí lẹ́nu musulumi dúó dédé o Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ní sòdódó ọ̀rọ̀ ó ní sòdódó ọ̀rọ̀ kò láti tọ́lọ́run bá lòkó lò láyé kò mọ́ lòkó tó kú kò sí lárìsìkì tó ní láyé kò mọ́ ní kò tó kú wallahi ọ̀rọ̀ yẹn nìkan mọ́ gbẹ̀mí dúó tó bá sáwọn kò ní sọ ní báwọn ó wá ti wá sọ á ní mo sọ̀rọ̀ sọ ó lè sọ̀rọ̀ sọ nígbà tó sọ tọ́lọ̀ wíta nàbí ló bá sọ kò sí nǹkankan ọlọ́run náà ní jọlọ́run wọn ní sì fi ẹ̀sìn rọ̀yàn lọ́rùn túnbá níbi ọ̀rọ̀ burúkú sísọ tó bá súnmọ́ bí ò tó bá gbọ́ yóò tún fi tí kò fẹ́ ní owó òjijì yìí àtàpàdà àwọn kọ̀ọ̀kan nínú ìlú tó ṣe tó ọlọ́pàá pàṣánú wọn ìgbọmọlúwàbí ń bẹ lára wọn ẹ̀sìn díẹ̀ díẹ̀ tọ́pọ̀ sẹ́kù sára wọn tó bá súnmọ́ wọn àwọn ọmọ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹmọ ìjà wọn láti pátípá o tó túnmọ̀ wò pé ah, irú àwọn ilé yìí náà láàrín òkú bí àkàn ẹgbẹ́ ifá ẹgbẹ́ ìwọnáńpẹ̀lẹ́ yìí ìwọnáńpẹ̀lẹ́ fún ẹ̀yìn ìtọ́ mọ́ ń ṣe láwọ́jọ́ kìí àti wọ́n lè ṣe síta yìí tán tún ṣe lẹ́ni kí náà tún pèlé yìí tán mọ́ fọ́ mọ́ ń gbogbo síbẹ̀ náà fẹ́ kú báyìí ògbóní ògbóní wá di tó wá dàbí nasfat títì kí wọ́n fàkún sọ́wọ́ kìníkà ògbóní láwọn ọmọ eléyìí ẹ̀fẹ́ lówó kájẹ mọ́ pàáyín jẹ ẹni tó mú wá sí ìlúdò níkú ni dọ́tí àwọn òkú dọ́tí náà kò ṣe rí agbára rẹ̀ ti dè yàwó mẹ́rẹ̀ dọ́tí àwọn òdẹ́kú tí àwọn òdẹ́kú sọ sútù kò ṣe lágbára kó fi dè yàwó mẹ́rẹ̀ àìmọ́ mọ́ tí Islam gbé kalẹ̀ nìyẹn tí ń tojú bọ́ tó yóò tojú bọ̀ dọ́tí Islam rẹ̀

kó forí jìn gbogbo wa ibi tá a kù sí ibi tá a kù sí nínú gbàgbọ́ wa kó forí jìn wa ibi tá a kù sí níbi ọ̀rọ̀ sísọ kó forí jìn wa ibi tá a kù sí níbi ìwà míì náà kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wa la ilaha illallah allahumma munzil al-kitab سريع الحساب احزم الأحزاب اللهم انزلهم وزلزلهم اللهم احسم عددا واقتلهم بلدا ولا تغادر منهم أحدا اللهم اكفناهم من شك اللهم إنا نعوذ بك من إنا نعوذ بك من إن اللهم إنا نعوذ بك اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك